ẹ wá rìn mọ́lẹ̀ o gbogbo ọkùnrin ìlú. you stay in the darkness. Praise the Lord. Praise the living Jesus. Fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí Ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa. Ẹ jẹ́ ká kí aleluya mẹ́ta o. Aleluya. Aleluya. Aleluya. Ògo ní gbogbo ọ̀nà. Ẹ ṣe é ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ mà ṣe o bàbá ẹja kọrin ní gbogbo ọ̀nà ẹ ṣe ah, ní gbogbo ìgbà àwa ń dúpẹ́ lọ́wọ́ bàbá ní gbogbo ọ̀nà ẹ mà ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé jẹ́ ká fọpẹ́ fún a fi fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹjẹ́ àlọ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore àti àánú rẹ̀ tó dúró láéláé lórí ayé wa ọlọ́run tí a ń pè ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà wa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù alágbára láyà àti lọ́run a fi ọpẹ́ àti ìfún orúkọ yín fún àánú yín lórí ayé wa adúpẹ́ lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ẹbí àti ará wa adúpẹ́ tó dé pé ẹ̀yin ọlọ́run ò fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ ò kọ̀ wá sílẹ̀ lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún ìrìn àjò tòde tí ẹ bá wa rìn ẹ sì jẹ́ ká wọlé láyọ̀ àti àlàáfíà adúpẹ́ tó dúpẹ́ ẹ̀já arógun àkóbá ẹ̀já arógun wàhálà àti ìdààmú lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa ẹ̀já dúpẹ́ o ẹ̀já dúpẹ́ o olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ọkọ adúpẹ́ lórí ẹbí àtàrà wa a fi ògo forúkọ yín olúwa a fi ìyìn fún orúkọ yín olúwa torí pé ẹ̀jẹ̀ kórìíwó gbàbọ̀dì ọ̀tá olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọ̀pá àti ìtààmúwa lórúkọ jésù olúwa gbé ṣètọ́gbà jésù olúwa wa a ó lọ síwájú ọlọ́wà lọ tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ pé olúwa jọ tó bá ní gbogbo ọ̀nà tí mo ti kùnà olúwa dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ jẹ́ kí n rí àánú gbà olúwa fa ìwé ẹ̀ṣẹ̀ mi ya ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá àwa síwájú ẹ̀rọ ọlọ́run tó bá dé gbogbo ọ̀nà tá a ti gbà kùnà níwájú wọn ọlọ́run olúwa dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ ìbínú gbogbo ẹ̀ṣẹ̀ ìjà olúwa dáríjì olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ jẹ́ ká rí àánú gbà olúwa fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya ẹnì kọ̀ọ̀kan wa wá fi àánú gbọ́ tiwa nínú ìpéjọ pàdúrà tálẹ́ yìí olúwa fàánú bá wa pàdé jẹ́ ká rí àánú gbà lórúkọ jésù olúwa jára àánú gbà fàánú gbọ́ ti wọlúwa olúwa jẹ́ kí lẹ́kùn àánú ṣí fún ẹnì kọ̀ọ̀kan wa lálẹ́ yìí lẹ́kùn àánú jó ṣí ẹja béèrè fún àánú olúwa nú àdúrà tálẹ́ yìí jẹ́ kí n rá àánú gbà olúwa ṣí ilẹ̀kùn àánú fún mi tó bá ní gbogbo ọ̀nà tí mo ti gbà dẹ́ṣẹ̀ olúwa jọ dára ẹ̀ṣẹ̀ jì olúwa ẹ̀ṣẹ̀ sí ọmọ ẹ̀ṣẹ̀ sí aya ẹ̀ṣẹ̀ sí gbogbo ẹ̀ṣẹ̀ níwà ní òní ṣe olúwa dáríjì wá olúwa jára àánú gbà olúwa ṣàánú fún wa fàánú gbọ́ tiwọn olúwa fàánú gbọ́ tiwọn olúwa fàánú gbọ́ tiwọn olúwa fàánú gbọ́ tiwọn olúwa jésù olúwa wá mo wá pàdé rẹ o bàbá bàbá mo ti dé o ayé mi dọ̀wọ́ rẹ bá mi tún ṣe òyà àwa pàdé rẹ o bàbá bàbá ti dé o ayé wa dọ̀wọ́ rẹ̀ bá wa tún ṣe àwa pàdé rẹ̀ o bàbá ẹ̀mí mímọ́ ti dé o ayé wa dọ̀wọ́ rẹ̀ bá wa tún ṣe ó yá àwa pàdé rẹ̀ o bàbá bàbá ti dé o ayé wa dọ̀wọ́ rẹ bá wa tún ṣe ẹjẹ́ gbàdúrà a sọ fọlọ́ olúwa mo ti dé síwájú wọ lọ́run lálẹ́ yìí olúwa wa bá ayé mi pàdé yes olúwa wa dọ́wọ́ agbára lé mi yes olúwa dọ́wọ́ ìyanu lé mi tó bá ní gbogbo èdè tí mo gbọ́ wọnú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀yìn tàbí tó bá ní gbogbo ogun tó tẹ̀lé wọnú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀yìn olúwa bá mi jádànù olúwa já èdè mi olúwa dáwọ́lé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá ọmọ ẹ̀mí máa tutù dé o olúwa sọ̀kalẹ̀ sáàárín wa yes wá bá ayé wa pàdé wá bá wa pàdé olúwa olúwa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa tó bá dé gbogbo èdè nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀mẹ́ra gbogbo èdè èṣù gbogbo èdè ẹ̀ṣẹ̀ gbogbo èdè tó dè wá tó dè ayé wa tó dè èrè wa olúwa já àwọn èdè tó dè àwọn ọmọ wa olúwa fi náà já àìkọ́ máa sin délìà emeleke pedelia baga sinfojirika polia ẹja sọ fọlọ olúwa já èdè mi tó bá ní gbogbo èdè tó de iṣẹ́ mi bá mi já bá mi já àwọn èdè tó de ọ̀nà mi olúwa bá mi já ẹja gbà olúwa tú mi lẹ̀ yes nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa tú ẹnì wá lẹ̀ àìkọ́ máa sọ fún judea ẹ̀mí mọ́ já èdè lórúkọ jésù olúwa já èdè lórúkọ jésù ẹ̀mí mọ́ já èdè jésù olúwa wá àgbàdo àsọfọlọpọ tó bá ní gbogbo ìmísí kìmísí láyìíká àti àyídá wa àwọn ẹ̀mí tí ìjẹ́kádùn ẹni ó gbà yes àwọn ẹ̀mí tí ń fa àlákàlà àwọn ẹ̀mí tí ń fogun jani lọ́jọ́ oorun ẹja gbàdúrà ẹja sọ fọlọ olúwa fìdá rẹ bẹ́ẹ̀ wọ́n dànù lálẹ́ yàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá tó bá dé gbogbo èmi sí òkùnkùn yes láyìíká àti àyídà nínú létà ń gbé níbi tá a ti ń ṣiṣẹ́ ni ibikíbi tó bá wà olúwa bẹ́ẹ̀ wọ́n dànù bàbá jésù fìdá rẹ bẹ́ẹ̀ wọ́n dànù gbogbo àwọn ẹ̀dákẹ́dá àìkọ́ olúwa bàyún bí lórúkọ jésù ẹgbọ́fà àìkọ́ macedonia bá simple judica polia ẹ̀mí mọ́ kọlùwà olúwa run wọn dànù olúwa fúnná gbogbo ìjọba òkùnkùn láyìíká àti àyídá wa olúwa fúnná tùká ẹja gbà olúwa fúnná tùká telia kọpọ sidica polia yes olúwa fúnná tùká jésù olúwa wá ẹja gbàdúrà yìí o ẹja sọ fọlọ́pọ̀ olúwa gbogbo ẹrù ogun tí àwọn ọ̀tá dì kalẹ̀ fún mi olúwa bá ń finá túká yes gbogbo ẹrù ogun tí àwọn ọ̀tá dìkalẹ̀ fún ìdílé mi olúwa finá túká ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹrù ogun ètò àwọn ọ̀tá dìkalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa olúwa finá túká gbogbo ogun lẹ́nu iṣẹ́ gbogbo ogun ládùúgbò tá à ń gbé gbogbo ogun gbogbo ogun àwọn èèyàn mímọ́ olúwa finá túká àìkọ́ máa sọ fún jíde ẹjẹ́ gbà finá tuka olúwa finá tuka jẹ́jìtò finá tuka jẹ́jìtò finá tuka jẹ́jìtò finá tuka èmi sètèlíà ogun lórí ọmọ olúwa finá tuka ah, ẹja sọ fọlọ́run gbogbo ẹrù àkóbá gbogbo ẹrù ogun tí àwọn ọ̀tá dì kalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa olúwa finá tuka elémẹ́kẹ́ sẹ̀fẹ̀ jírikàpá olúwa dáná sun olúwa jó gbiná lórúkọ jésù jó gbiná gbogbo ẹrù àìsàn mo bẹ̀rù àkóbá mo bẹ̀rù àṣídẹ́ǹtì lórúkọ jésù ẹ máa gbiná sọnà ẹjẹ́ àsọfọ́lọ́run olúwa fún náà ẹrù ogun náà ayé mi olúwa dáná sun jésù fún náà túká jésù fún náà túká gbogbo ogun ọjọ́ iwájú olúwa jọ gbiná ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà gbogbogbò ọjọ́ iwájú olúwa ẹjọ́ bínà àìkọ́mọ sọfọ jíríkà pọ́nìyà ẹrù ogun lórúkọ jésù olúwa dáná sọ dáná sọ ẹrù ogun nú ayé wa dáná sọ ẹrù ogun nú iṣẹ́ wa dáná sọ ẹrù ogun nú ìdílé wa dáná sọ ẹrù ogun olúwa bina bínà èmi sèdélé apá sẹfọ jíríkà pọ́nìyà olúwa fúnná sundanu jésù kristi olúwa wá jésù olúwa wá ẹja gbàdúrà ẹja sọ fọlọ́n pé olúwa La, la, la, la, la, olúwa wá jà fún mi yes yes olúwa fi òru òní jà fún mi yes ẹ já yes olúwa jà fún ìdílé mi yes olúwa jà fún ayé mi tó bá ní gbogbo gbogbo ìpàdé òkùnkùn tó bá pè nítorí mi nítorí ìdílé mi olúwa finá jà gbogbo ìpàdé òkùnkùn olúwa finá tú ká nítorí mi ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa jà fún wa. Baba, mọ́júmọ́ òru òní olúwa jà fún wa ẹnì kọ̀ọ̀kan wa jà fún wa jà fún wa olúwa gbè wá níjà olúwa gbè mí níjà bàbá o gbè mí níjà jésù olóru òní bàbá dákun gbè mí níjà bàbá olúwa gbè wá níjà olúwa jà jésù olúwa wá. so alẹ́ yìí iná la fẹ́ lọ bèrè fún o so a sì gba àdúrà yẹn ní kíákíá bí àdúrà ìṣòru megapoli jẹ́ friday a ó gbà bí àdúrà ìṣòru ni ṣùgbọ́n a fẹ́ bèrè fún iná so ẹ rí i pé inú ayé tí a wà yìí iná ṣe pàtàkì so oríṣiríṣi iná ló sì wà so jẹjẹ mọ̀ pé iná iná tá a fi ń dáná iná tá a fi ń gas cooker tá a ń lò tá a fi ń dáná ọ̀tọ̀ ni iná yẹn then iná tá à ń tàn tá a fi ń rìnà ọ̀tọ̀ rí then iná wẹ́dà so jẹjẹ mọ̀ pé iná wẹ́dà yẹn wọ́n fi máa ń jó irin papọ̀ ni ó máa ń mẹ́tì irin so ọ̀tọ̀ tún ni irú iná báyẹn then iná iná kan tún wà tó yẹ pé ó lè jáde láti inú oòrùn so sẹ́rí oòrùn yẹn mítà pé wà so far millions and billions and of mile ló wà láti láti ayé sí ibi tí oòrùn wà o. Wow so ẹni tó bá súnmọ́ òrùn amet iná kan nìyẹn o <laughs> so alẹ́ yìí ṣùgbọ́n iná kan wà tó ju iná lọ òun náà ni iná ẹ̀mí mímọ́ ọmọ sídìkà pólíà so nǹkan tá a fẹ́ lọ béèrè fún nìyẹn o a fẹ́ béèrè fún iná agbára yes a fẹ́ sọ fọlọ́n kọ́lọ́run kó wá ṣe kí ni o kó wá fi iná ró wa lágbára yes gẹ́gẹ́ bí ìdílé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan a fẹ́ béèrè fún iná sọ yẹ́ rí i pé bí iná yẹn a nílò ẹ̀ bàbá máa tẹ̀síwájú a nílò iná bàbá máa ní ìtọ́ni ọlọ́run gan a nílò iná ẹ rí i pé àwọn ọmọ Ísírẹ́lì so bíbélì jẹ́ ká mọ̀ pé nípa nípa iná ṣẹ̀kínà iná òní ọlọ́run ṣe darí wọn so tẹ́ bá ó wà níwèé Exodus thirteen so ẹ rí i pé wọ́n ní ìwé tẹ́ lọ ká bíi verse twenty twenty twenty one so wọ́n ní pé ọlọ́run mú ní àti ọ̀sán àti alẹ́ ọlọ́run ṣe kí ni ọlọ́run lo ṣẹ̀kínà àti iná ó fi ń darí àwọn ọmọ Ísírẹ́lì àwa náà nílò iná yẹn sẹ́rí iná yẹn wá nígbà tí wàá yé tí a wà yìí iná yẹn wá láti ọ̀dọ̀ ẹ̀mí mú wá. so ọlọ́run gan sọ nípasẹ̀ johannu nínú matthew chapter three so johannu gangan ló sọ ó ní ó ní èmi john three verse twelve so ó ní ó ní èmi fi omi baptisi oníṣùgbọ́n ẹnìkan bọ̀ ẹni ẹni tí èmi ò tó tú okùn bàtà rẹ̀ that's John three tabaka láti eleven to twelve ó ní òní yóò fi iná àti ẹ̀mí mọ́ baptisi yín so àná a fẹ́ béèrè fún iná yẹn <laughs> a fẹ́ béèrè fún iná so a kọrin yìí so a wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn agbára ọ̀run wá <laughs> agbára ọ̀run wọnú mi lọ iná ọ̀run wá iná olúwa iná ọ̀run wọnú mi lọ ó yá agbára ọ̀run wá agbára ọ̀run wọnú mi lọ ó yá agbára ọ̀run wá agbára ọ̀run wọnú mi lọ iná ọ̀run wá iná ọ̀run wọnú mi lọ ó yá agbára ọ̀run wá agbára ọ̀run wọnú wa lọ iná ọ̀run wá iná ọ̀run wọnú wa lọ agbára ọ̀run wá agbára ọ̀run wọnú wa lọ iná ọ̀run wá iná ọ̀run wọnú wa lọ amen. so sẹ́ni gbogbo àdúrà wa pàápàá jùlọ ní ọjọ́ fridays àdúrà wa tí a máa ń gbà lálẹ́ alẹ́ yìí lójoojúmọ́ yìí ṣùgbọ́n ní ọjọ́ friday nínú oṣù yìí iná iná ẹ̀mí mọ́ la fi béèrè fún yes àti bẹ̀rẹ̀ náà nìyẹn iná iná agbára iná ẹ̀mí mọ́ yes ẹja gbàdúrà olúwa wọ̀ mí lágbára <laughs> olúwa mò ń fẹ́ iná bàbá jésù dá iná agbára sínú mi lálẹ́ yìí yes <laughs> àkókò ta ni ó pọ̀ o ṣùgbọ́n ẹja béèrè pẹ̀lú ìtara olúwa tún náà mi dá ẹ̀mí mọ́ wọ̀ mí lágbára olúwa fi iná gbé mi wọ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a bèrè fún iná agbára ẹja a bèrè fún iná olúwa túnà mi dá ẹbí mọ gbọ ọbẹlágbára ẹbí mọ gbọ ọbẹlágbára ẹbí mọ gbọ ọbẹlágbára ẹbí mọ gbọ ọbẹlágbára olúwa finaro mi lágbára finaro àwọn ọmọ mi lágbára iná mi mọ wọlé wá iná agbára tí ó ju ẹsẹ̀ run yes iná agbára tí ó jọ gbogbo iṣẹ́ òkùnkùn iná agbára tí ó jẹ gbogbo iṣẹ́ ọ̀tá nínú ayé wa olúwa sọ̀nà kalẹ̀ ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ wọ̀ wá lágbára fínà ló wà lágbára fínà ló wà lágbára ẹja bèrè fún iná o olúwa fina rọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbé mi wọ̀ iná agbára wọnú mi lọ olúwa finá rọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbé mi wọ̀ wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbé mi wọ̀ iná mi mọ́ wọnú mi iná agbára wọnú mi iná mi mọ́ wọnú mi ẹja béèrè fún olúwa abèrè iná agbára iná mi mọ́ ètò ojú ẹ̀ṣẹ̀ run yes ètò ojú gbogbo iṣẹ́ kòkòrò nínú ayé wa olúwa sọ́nà kalẹ̀ sínú ayé wa ẹ̀mí mọ́ gbé wa wọ̀ jésù kristi olúwa wa ìgbà mẹ́ta là ń so a tún gba kejì rè ẹja tún béèrè dáadáa olúwa finá rómi lágbára ṣe mo fẹ́ ká mọ̀ pé eh, àdúrà tí à ń gbà à ń gbà níwájú ọba àwọn ọba ni o ọlọ́run sì wà láàrin wa ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ru iná lé ẹnì kọ̀ọ̀kan wa lórí yes ẹja ẹja wa determine pé olúwa èmi náà fẹ́ gbiná jẹ ah ah olúwa gbé mi wọ̀ iná agbára ètí ń jó ẹ̀ṣẹ̀ run èyí tí ń jó àìsàn rún èyí tí ń jó agbádà kòkòrò olúwàjọ gbàlẹ́mì iná mi máa wọnú mi lọ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a pèrè fún iná agbára a pèrè fún iná mímímọ́ yes olúwa sọ́nà kalẹ̀ iná agbára tí ó mú ìsọjí wọnú ayé wa yes iná mímímọ́ àìkọ́má sédèlíà bá sínfò judea olúwa gbé wa wọ̀ gbé wa wọ̀ gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ jésù gbé wa wọ̀ iná tí ó ju ẹ̀ṣẹ̀ run yes <laughs> iná tí ó jó gbogbo iṣẹ́ kòkòrò nínú ayé wa iná tí ń jó ogún run yes iná tí ó run ogun ayé wa dànù olúwa bí wà wá iná agbára lórúkọ jésù olúwa sọnà kalẹ̀ ah, iná tí ń jó gbogbo tí ń jó gbogbo èdè iná tí ó jó gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọ̀tá gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé lórúkọ jésù olúwa sọnà kalẹ̀ ẹ̀mí mọ́ bí wà wọ̀ ẹ̀mí mọ́ bí wà wọ̀ finaro wà lágbára finaro wà lágbára finaro wà lágbára jésù kristi olúwa wá mo fẹ́ bínú jẹ́ Ah iná ọlọ́run o iná olúwa àfẹ́bínà jẹ́ o iná wọnú wa o iná ẹ̀mí mímọ́ àfẹ́bínà jẹ́ o iná wọnú wa o amen ìgbà kẹta rèé ẹja béèrè fún yes ẹja wáyè so ọlọ́run fẹ́ ró ẹnì kọ̀ọ̀kan wa lágbára ẹ jẹ́ ká wáyè láti máa béèrè fún iná ha yes àdúrà gidi ni àdúrà pé olúwa jẹ́ kí náà mímọ́ gbébi wọ̀ so jẹjẹ mọ̀ pé àwọn tó wà nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá agbára kún agbára so ibi tí ibi tí ọ̀pọ̀lọpọ̀ wọn sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó wà nínú ayé tá bá ní kékeré lómi lọ jókòó sórí ìta mẹ́ta ní aago mẹ́ta òru á lọ ṣé o so ìjẹjẹ mọ̀ pé àwọn kan wà àtọ́ pé ibi tó ń wá agbára dé wọ́n á tì nìkan lọ sí cemetery láago méjì òru pé kán lọ sùn cemetery mo lè ní pé kán sùn cemetery fún sùn kan <laughs> ẹ wo orú nǹkan báyẹn torí pé wọ́n ṣe kí ni o wọ́n ń wá agbára nú agbára òkùnkùn ẹja àánú gbàdúrà olúwa mò ń fi agbára láti ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run wá ògidì agbára tí ó agbára tí ó ládàlù ẹ̀mí máa ń gbé mi wọ̀ yes ẹja gbà ẹ̀mí máa ń wọ̀ mí lágbára bí abáwọn ọ̀tá bá rìn wá mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì lójoojúmọ́ kì í ṣe fi ọlọ́run ni pé yẹn wọn á fojoojúmọ́ lálàkàlà pé wọn eégún wa ń léyàn kì í ṣe bí náà bá dé mo làwọn àjẹ́ tí ń bọ̀ wọ́n á jóná dànù ni. ẹja gbà ẹja gbà olúwa gbé mi wọ̀ yes ẹ̀mí máa ń ro mi lágbára ro àwọn ọmọ mi lágbára ro ayé mi lágbára ro orúkọ mi lágbára olúwa fínà gbé mi wọ̀ ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù. Ah, ẹja gbà olúwa gbé mi wọ̀ yes mo ń fẹ́ iná iná mi máa wọnú mi lọ àìkọ́ máa sọ fún jùdíà iná agbára tí ò ṣe é pa iná tí ẹ̀ṣẹ̀ ò lè pa iná tí èṣù ò lè pa iná tí àwọn ọ̀tá ìdílé ò lè pa olúwa gbé wa wá olúwa rọ̀jò iná ẹ̀mí mọ́ gbé wa wọ̀ àìlí abọ́s iná agbára iná àṣẹ jó wọnú wa lọ jó wọnú wa lọ jó wọnú wa lọ jó wọnú wa lọ a bàbá jésù jọ kún wa fún agbára yes afẹ́dalágbára lórí àwọn ọ̀tá ìdílé afẹ́dalágbára lórí àwọn ẹ̀mí òkùnkùn àìkọ́mọ sídìkà pọ́lìà àwọn ẹ̀mí ara ni níyè afẹ́dalágbára lórí àwọn ẹ̀mí tí ń dènà re yes ẹja gbàá yes afẹ́dá lágbára lórí gbogbo ipá àti agbára ọ̀tá olúwa ró wa lágbára ẹ̀mí mọ́ gbé wa wọ̀ olúwa mí sí wa ẹ̀mí mọ́ gbé wa wọ̀ mí sí wa olúwa gbé wa wọ̀ olúwa mí sí wa olúwa iná wọnú wa lọ iná agbára wọlé wa iná ẹ̀mí mọ́ wọlé wa iná tí ò ṣe é pa yes iná tí àwọn alúnipa àwọn ajẹ́ òkun ẹni tí wọn ò fi ní rí wa pa tògótògó olúwa bí wọ̀ wá iná agbára tí ó jẹ́ kí ògo àtẹwà ọlọ́run kó fa ìrànlọ́ ayé wa olúwa bí wọ̀ wá bí wọ̀ wá bí wọ̀ wá jẹ́yìísà bí wọ̀ wá jẹ́yìísà iná ọ̀yà bí wọ̀ wá jẹ́yìísà bí wọ̀ wá iná mímọ́ wọlé wá iná agbára bí wọ̀ wá iná mímọ́ wọlé wá jésù olúwa wa a gbàdúrà a olúwa olúwa fi iná bí ògo ayé mi jáde yes sẹ́ni bí a bá máa rí ògo lò a nílò iná o olúwa fi iná gbògo mi jáde <laughs> níbi táwọn ọ̀tá fi ògo mi pamọ́ sí iná mímọ́ olúwa fi gbé ògo ayé mi jáde olúwa fi gbé ògo iṣẹ́ mi jáde olúwa fi iná agbára gbé ògo ayé àwọn ọmọ mi jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára a bèrè fún iná agbára iná mímọ́ olúwa fi gbé ògo wa jáde ayélujára kapasíní kaponia. Ah ògo ayé wa tán lọ rì mọ́lẹ̀ ògo ayé wa tí wọ́n tán jù sódò olúwa fina wá rí iná mímọ́ wá ògo mi rí fina mímọ́ gbé ògo mi jáde fọwọ́ iná gbé ògo wa jáde àìlíyà basidia makunda ha ẹja sọ fọlọ́run ọwọ́ agbára ọwọ́ iná fi wá ògo wa rí o olúwa fi wá ògo ayé wa rí jésù olúwa wá ẹja gbàtú olúwa gbogbo gbogbo ọ̀nà tó dí mọ́ mi olúwa máa ń fi iná là á <laughs> ìyẹn jẹ́ mọ̀ pé iná yẹn ló la ọ̀nà fún Elijah ní second king chapter two so wọ́n ní Elijah fẹ́ cross over Jordan Elijah àti Elisha kí ni Elisha ṣe kí ni Elijah ṣe wọ́n ló sì mú mantu mantu yẹn ní aṣọ tó wọ̀ yes aṣọ yẹn wọ́n ló ó fi lu omi ó fi lu omi wọ́n ní omi yẹn sì pínyà sẹ́rí mantu yẹn ó ń sọ nípa mantu iná iná nì iná ló la omi yẹn yes ìgbà tí Èlíṣà náà fẹ́ cross over ìgbà tó fẹ́ padà ó ní bóyá ọlọ́run Èlíjà wà ó ló sì mú ó sì mú mántù tó jábọ́ lára Èlíjà wọn ló fi lu omi yẹn omi yẹn ṣe kí ni omi yẹn sì pínyà ẹ já gbàdúrà ṣé àwọn ọ̀nà kan wà tó dí iná ló lè là á ẹja olúwa fi iná là ọgbọ́n ọ̀nà tó dí mọ́ mi olúwa fi iná là á ọ̀nà ayọ̀ mi jó là á gbogbo ọ̀nà táwọn ọ̀tá ti dé pa olúwa fi iná là á ọ̀nà eré mi olúwa fi iná là á ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ Jésù olúwa fi náà là àìkọ́ máa ṣẹ̀dẹ̀ ní akọ́pá sínfò jíríkà pọ́lìà gbogbo ọ̀nà tó dí mọ́ wa olúwa fi náà là ọ̀nà àbáyọ kú ònú ogun tó dípa olúwa fi náà là fi náà là ọ̀nà Jésù fi náà mi máa là ọ̀nà gbogbo ọ̀nà tó ti dí mọ́ ayé wa olúwa fi náà là àìlè abọ́ síríkà pọ́lìà ọ̀nà kó máa là yes ọlọ́run alágbára olúwa fi náà mi máa là ọ̀nà oníbi tí kò gbé sí ọ̀nà gan-an ah, ah, Baba jésù jọ olúwa fi iná mímọ́ la ọ̀nà olúwa fi iná agbára la ọ̀nà àìkọ́ máa sọ fún jíríkà pọ́lìà tó bá dé gbogbo agbára tó dìnnà mọ́ wa olúwa dáná sun wọn ẹja gbà ẹja sọ fọ́nà gbogbo agbára tó ní pé mi ò ní lọ lórúkọ jésù ẹ máa gbiná sọnù àìkọ́ máa sọ fún jíríkà pọ́lìà gbogbo agbára tó fẹ́ dìnnà mọ́ wa ẹja sọ fọ́nà olúwa fi iná rún wọn dànù olúwa fi iná la ọ̀nà mi yes fi iná la ọ̀nà ìdílé mi jésù olúwa wa jésù olúwa wa a tún gbàdúrà a sọ fọlọ́n pé olúwa nípa agbára iná rẹ olúwa ṣèdájọ́ gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń gbógun tì mí <laughs> ẹja gbà o yes olúwa ṣèdájọ́ wa àwọn alágbára òkùnkùn tó ń yọ mí lẹ́nu àwọn ẹ̀mí òkùnkùn tó ń dènà rẹ̀ mí olúwa fúnná ràn wọ́n dáná olúwa dáná sí wọn ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ipá àti agbára òkùnkùn yes gbogbo agbára kágbára tó ń yọ wá lẹ́nu tó ń gbógun tì wá olúwa fi náà ṣe ìdájọ́ wa yes ẹja gbàdúrà olúwa rọ̀ jọ náírà wọn lórí àwọn àjẹ́ àwọn ẹ̀mí òkùnkùn tó ń yọ wá lẹ́nu lórúkọ jésù ẹ máa gbiná sọnà àìkọ́ máa sèndẹ́lì kápá gbogbo ìpàdé òkùnkùn tó ń mórúkọ wa lọ tó ń mẹjọ wa lọ olúwa fi náà rún wọn dànù ẹja sọ fọlọ́run olúwa fìnnà jà fún mi eléke pèdélé abasini kapa fina jà fina jà fìnnà jà fìnnà jà jẹ́yìísọ fìnnà jà jẹ́yìísọ fìnnà jà olúwa jà fún wa pẹ̀lú iná olúwa jà fún wa jésù olúwa wá jésù kristi olúwa wá ẹjẹ gbàdúrà kan tó kù olúwa wọ̀ mí láṣọ iná <laughs> yes ṣe rí aṣọ tá a bá wọ̀ ó ní àwọn yẹn fi ń dá wa mọ̀ ẹni tó bá jẹ́ mechanic ó láṣọ tó ń wọ̀ àwọn tó jẹ́ nurses and doctors wọ́n ń pe kinní kan ní scrub wọn ni wọ́n máa ń wọ tẹ́ bá ti rí wọn ẹ ti dá wọn mọ̀ ẹja gbàdúrà olúwa jẹ́ kán jẹ́ kí àwọn èèyàn finá dá mi mọ̀ olúwa wọ̀ mí lásọ iná wọ̀ mí lágbádá iná olúwa finá ró mi lágbára olúwa finá wọ̀ mí bí aṣọ ẹja gbàdúrà lórúkọ jésù bàbá mi ò wọ̀ mí lágbára wọ̀ mí lágbára iná wọ̀ mí lágbára iná agbádá iná olúwa fi wọ̀ mí yes agbádá iná olúwa fi wọ̀ ẹnì kọ̀ọ̀kan wá yes agbádá iná àìkọ́mọ́ sẹ́dẹ́lìà agbádá iná ah bàbá o olúwa fi wà wá lásọ fináwó wà lágbára fináwó wà lásọ jésù olúwa wà jésù kristi olúwa wà. ilé ayé ọpẹ́ yẹn.